hello everyone welcome back to another fresh update my people. <laughs> make una come hear latest update regarding justice for mohbad <laughs> una see Wumi wunmi is doing a lot by fire by force like by all means to frustrate the plans and the efforts of justice for mohbad make una hear. voice gbogbo kí n play àtẹni ń béèrè àtẹni ń sọ géèmù ni gbogbo ẹ̀ it was a game gbogbo kìíní yẹn ẹjọ ta ló fẹ́ sọ fún mi. bàbá búrẹ́sì ẹjọ́ ẹ tún sọ ẹ tún sọ sà bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ tún sọ. mo ní láì fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n ká má dènà pé ẹnu mà àti ẹni tó ń béèrè àti ẹni tó ń dáhùn géèmù ní eh, gbogbo ẹ. God bless you. Géèmù tí mo sọ nìyẹn they know what they are doing. God ah, bless you. Àgbà fún yín bàbá mi. Ṣẹ́rìmà Ṣẹ́rìmà ẹ̀ ńṣe ló dàbí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ mo fẹ́ wọlé pààyàn wọ́n á ń fọ̀ sílẹ̀kùn láti ṣí wọn ò sílẹ̀kùn ilẹ̀kùn ọjà. Ja but mission mi ni pé mo ìfẹ́ pa ẹni yẹn mo wá rosẹ̀ díẹ̀ mo wá wá mo wá ní à ah, ẹ jọ ẹ ṣílẹ̀kùn ẹ ṣílẹ̀kùn mo gbàgbé nǹkan sínú ilé ẹ ṣílẹ̀kùn mo gbàgbé nǹkan sínú ilé ẹ jọ mission mi tí mo fẹ́ accomplish yẹn òun náà ni máa accomplish o ò lè o ò lè drag èèyàn láàárọ̀ kó o gbéyàn sí pé láàárọ̀ ẹ jọ ṣé newspaper là ń kà ní tá a máa kúrò ní page one tá a dẹ̀ máa sáré bọ́ sí page two. o lè drag èèyàn kó wọ́yàn lẹ̀ láàárọ̀ kó di ìrọ̀lẹ́ kó máa wá sọ̀rọ̀ bíi áńgẹ́lì ó yẹ kí ẹja ìṣáná kíyèsí funfun tó jìnà ni gbogbo yẹn àkó yẹn jẹ ṣẹ́rí àwa náà eh, a lè dàbí ọmọ sí yín ṣùgbọ́n àkèrè inú ayé àkèrè ayé. Eh, gbogbo yìí tó ń ṣe yẹn gbogbo yìí tó ń ṣe yẹn ẹ rí pé no matter what gbogbo afẹ́ eh, nice afẹ́ sọ̀rọ̀ tútù they cannot sustain it for three four days wọ́n máa padà síwà wọn ajá wọn máa padà síbi ebi ẹ̀ it is who they are it is what they want to do they don't like seeing this man being happy problem wọn nìyẹn wọn ò fẹ́ ṣẹ́rí níṣẹ́ ló dàbí yorùbá máa ṣẹ́rí mo máa láìkí yorùbá pẹ̀lú èdè ọ̀rọ̀ wọn máa àfẹ́ ajẹmáfẹ́ ayó àwọn èèyàn àfẹ́ ká ṣiṣẹ́ wọn ò ní fẹ́ ká lè tọwọ́ bẹnu nítorí pé bàbá yìí ó ti ń wọ aṣọ tó ti ń jáṣọ ọ̀gbàlódé ó ti bẹ̀rẹ̀ sí bí wọn nú. No bàbá yìí ti ń jáde wọ́n ti ń kà á mọ́ èèyàn láwùjọ ó ti ń bí wọn nínú èmi ò mọ ẹ̀ṣẹ̀ tí bàbá yìí ṣẹ̀ o tó fi wá gbé ọ̀rọ̀ ẹ̀ka orí wọ́n wá sọ kinní kan mo ní ẹ̀ wá níbi tó dé yìí tí bàbá Mohbad bá lóun ò ṣe justice mọ́ máa yìn pé bàbá ọkùnrin akínní àníṣe ní iwájú mi ẹ má jẹ́ ká gbàgbé nǹkan kan abiamọ ni gbogbo wa o bàbá ló bí àdúrà o bàbá ló bí Mohbad bàbá ló bí blessing o ní iwájú AIG ọ̀gá ọlọ́pàá ní gbogbo entire south west ẹni tó tẹ̀lé IG nígbà tí wọ́n kọ petition ọ̀rọ̀ ẹ̀ǹbámi ò ṣe ẹ̀ǹbámi bàbá dúró síwájú AIG yìí despite pé àwọn ọlọ́pàá yẹn wọ́n sì kọ́kọ́ ń wò pé bóyá kò yé bàbá yìí ni lẹ́yìn tán pàrọwà tán wàásù bàbá dúró ó ní ẹ wá tó bá jẹ́ pé ìyá mi òun ló lọ́wọ́ nínú ikú Mohbad àbí tó bá tiẹ̀ jẹ́ pé òun ló ẹ̀ ń bá mu ẹ̀ ẹ sà bí bàbá ṣe sọ nìyẹn o ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká lọ pàdé court ìyà tó bá tọ́ sí ẹni yẹn ẹ jẹ́ kó fi ṣe jẹ́ ọmọ bíbí inú ẹ̀ ló sọ pé tó bá lọ́wọ́ sí àti mú ẹ̀mí ẹ̀gbọ́n ẹ̀ kúrò àwọn kan wọ́n wá ṣe orí burúkú bàbá yìí sọ nípa ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún wá ń ẹ tún wá kórí burúkú yín jọ ẹni bàbá yìí ó jà fún justice mo sọrí láti sọ kò ń ṣe nǹkan tí ó kàn mí pẹ̀lú nínú fámílì àlọ́ba ṣùgbọ́n èmi mọ̀ pé àdúrà ò lọ́wọ́ sí kú ẹ̀pọ̀ ẹ̀ bọ̀ ó mọ̀ sí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ but ká tiẹ̀ wá sọ pé ó tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá yìí tún lù ó pé nítorí justice iṣẹ́ mo sì lè fi ọ mo tún lè fi mo tún lè fi wọ rúbọ decision yẹn inú bíbélì ni mo ti rí pẹ̀lú Abraham tó mọ̀ mọ̀ ẹ̀ pé iṣẹ́ àníṣẹ́ nítorí yóò ṣẹ mi ò ní mi ò ní mi ò ní mi ò ní kọ́fà mi ní kọ́fà òfin mi dẹ̀ ní dí òfin lọ́wọ́ ó wá mu ọmọ bíbí inú ẹ̀ ah, ẹ wo ẹ̀yin ara bíi ẹ ti rugi oyin ẹ̀ ti sori ẹ ti bẹ̀rẹ̀ orí burúkú ọlọ́run ọba àbẹ́lẹ̀ tó ń pè tí a máa yìí kọ́ àní mo sọ nígbà tí àwa wà ní secondary school tí mo sọ pé all of you kneel down adéwálé yìí máa ń pẹ̀lú wọn kneel down ni. Ring, he's not a ring. we attended the same secondary school when I was in SS3 he was in GS2. he was in GS2. Okay. Pastor, pastor, mi máa ń sọ nǹkan kan ó máa ń sọ fún mi pé kò dìgbà téèyàn bá wọ agbádá kẹ̀ tó kó wọ pátá lásán kó wà ní hòhò kó wọ pátá ẹ̀rí tó máa yọ lọ́kàn tó máa máa ga pa ẹ̀mí ìgbéraga ni ṣé ẹni tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ kó bọ́lẹ̀ láti inú private jet ẹ̀ ní dárin ẹ̀mọ̀ yàtọ̀ sí ẹni tó ń bá gbé báàgì ẹ gbàgbé gbogbo camouflage tí gbogbo wọn ń ṣe wọn tó kàn gbogbo ẹnu ni mo fi sọ. So wọn tó ẹyọ kan wọn tó ẹyọ kan ibi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ síbẹ̀ ṣé dandan ni wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ síyàn lẹ́nu lọ́ fi ń mo ń bọ́ kò sí ẹjọ́ ṣé wọn kú nílé wọn kọ́ wá justice fẹ́ni tó kú ni àbí wọn kú ní ládùúgbò wọn kọ́ wá justice fẹ́ni tí ó kú ni àbí nílùú ibi tí wọ́n ń wà ṣé kò sẹ́ni tó kú rí kọ́ lọ wá justice fún ó ṣe wájú orí Mohbad yìí bẹ́ẹ̀ náà lọ ya diagram di the legal one legal two commenters kìíní kan wọ́n ya diagram lórí òkú ọmọ twenty six years lórí òkú ọmọ twenty six years ẹ ti ń pín oyè ẹ ti ń pín ọ́fíìsì ẹ ti ń pín oyè ẹ ti ń pín ọ́fíìsì ó má gbà mí tí o tó bá jẹ́ haúsá ni mo lè máa sọ̀rọ̀ nítorí mi ò mọ̀wá wọn tó bá jẹ́ ìgbò ni mo lè máa sọ̀rọ̀ mi ò wọ̀wá wọn ọmọ yorùbá àwọn èèyàn yìí mà ti tẹ̀sẹ̀ òsì bẹ́ẹ̀nu o wọ́n ti tẹ̀sẹ̀ òsì bẹ́ẹ̀nu gidi gan ṣẹ́rí àwọn wà àwọn àsìkò tí bàbá yìí máa dá wà nínú ilé tó máa rántí Mohbad tó mi máa máa jáde lójú ẹ̀ tó máa pè mí tó máa sọ pé ẹ̀sà mi ò máa rórun sun àwọn àsìkò yẹn á dáa fún wọn mo máa lo ogun ogun máa ṣiṣẹ́ mi rórun sun àwọn àsìkò yẹn á bí yín á dẹ̀ fìyà ẹ̀jẹ̀ yín nítorí mi mọ nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣe tí ò ṣe ṣé nítorí kò gbé kéèsì yẹn léyìn lọ́wọ́ kẹ́ lọ tà síbi tẹ́ fẹ́ tà sí àbí kẹ́ gun lójú bẹ́ẹ̀ ṣe fẹ́ gun lójú àbí kẹ́ ṣe báṣubàṣu. òyìnbó ní slow and steady win the race tí ò bá tẹ́ ẹ̀yin lọ́rùn ẹ̀dẹ̀ fílẹ̀ àwọn tó máa ṣe lóore tó máa ṣe láàánú ọlọ́run á gbé wọn dìde kì í ṣoore tí even ọlọ́run gbé wọn dìde lójoojúmọ́ ẹni tí bàbá yìí ò mọ̀ rí rárá ó ní kí wọ́n máa ránṣọ kí wọ́n máa lọ gbé complete native méjì méjì fún ní every Saturday. ó ń sanwó aṣọ yẹn níbi tó wà lọ́hùn wọ́n télọ̀ dẹ̀ ràn ó ń gbé lọ fún bàbá ò bàbá ò tọrọ aṣọ lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ sọ̀rọ̀ nǹkan kan ọlọ́nkàn gbé dìde ni pé ó yá ẹ máa bá mi gbé aṣọ méjì méjì lọ aṣọ bàbá yìí tó yẹ kàn ó pè mí kí wọn máa ń aṣọ yìí ah, ṣé ah, tó bá ti gbé ti wíkẹ̀ndì wá máa sọ fún wọn pé esma yìí tẹ̀ ṣe ti tó ẹ ṣe gan onídàádì nítorí ẹ kì í wọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀jẹ̀ kan sì máa ṣe ẹni yẹn ní nǹkan tó fi ń tọrọ ó ní nǹkan tó lọ́hún tó fi ń bẹ̀ bẹ̀ bẹ̀ lọ́dọ̀ ọlọ́hún ó dẹ̀ ní bọ́lọ́hún ṣe ń san fún padà ẹ̀jẹ̀ kó máa ṣe. ẹ jẹ́ kó máa ṣe èèyàn kan nìyẹn ẹ̀yin kan wá kóra yín jọ ẹ wá ń ṣorí burúkú ẹ ń ṣòṣì mọ ẹ ń ṣòṣì tó wà lára yín ẹ ń ṣòṣì tuntun wọn tara yín ẹlẹ́ǹdíràgì bàbá ẹlòmíà sọ òyìnbó tán bá túmọ̀ ẹ̀ fún ní èdè ẹ̀ ó yẹ kó ń gbọ́ wò pé sọ́rọ̀ tí mo sọ yìí ṣó lọ́pọ̀ lọ́nu ṣáá. Aloba know what kill Mohbad. He has been hiding. He's not been saying the truth. He's not been saying. Ó dẹ̀ pa ọmọ ẹ̀ ṣé bó lọ́mọ kó wá sọ truth fàyè. Kó wá sọ truth Hey, John. jọ̀ọ́ nítorí ọ̀dọ̀ mo wo mo kàn wò wọ́n ah, ẹ jọ̀ọ́ ta ni kí lorúkọ wọn lé aláró náà. Kí ni kí ni track record ẹni tó wà outstanding àbí kí ni antecedent yín nínú ayé nínú ayé kí ni kí ni influence yín àbí kí ni impact yín ní society àbí ní anywhere tí kì wá ṣe jọ tí kì wá ṣe Mohbad tó kú tó ń jẹ́ kó máa lọ wo kó máa lọ wo profile yín ṣé wọ́n anybody mọ̀ pé ẹ̀ exist ni wá sọra yín di nǹkan bàbàrà lórí òkú ọmọ twenty six years ah. èmi mọ̀ pé ọlọ́run ẹ̀san lọ́lọ́run wa o ṣùgbọ́n nǹkan tèmi ń bẹ ọlọ́run fún nípa yín ní pé tọ́lọ́run bá fẹ́ san yín lẹ́san kó má san lórí ọmọ kó jẹ́ pé ẹ̀yin gangan lè máa gbèrè ìtìjú yẹn ẹ̀yin gangan lọ́lọ́run máa fi ṣe yẹ̀yẹ́ ẹ̀yin gangan lọ́lọ́run máa san fún kó jọ kó bá wa dá àwọn ọmọ tí ó mẹ̀ṣẹ̀ àwọn ọmọ aláìṣẹ̀ kó bá wa dá wọn sí eléyìí ló sọ pé kó máa compare picture bàbá tó wọ singlet tó nínú funfun nígbà yẹn nígbàtí nígbàtí nígbàtí bàbá nígbàtí nígbàtí bàbá yìí ò tí tí kì tó pé kò tí ì rọ ọ̀kan I told this man one day mo ní dáàdi anything tí anybody bá ṣe fún yín ẹ má wo ẹni yẹn gẹ́gẹ́ bí ẹni tó wà important ẹ máa dúpẹ́ fún ọlọ́run àti fún ọmọ yín tó kú pé tọmọ yín bá wà láyé ọmọ yẹn mọ̀ pé òun ò yín ní nǹkan bọ̀ wọn ò jẹ́ kó lè ṣe fún yín ọmọ yẹn kú ó dẹ̀ gbé àwọn èèyàn tó máa ó gbé olóore dìde I will say this tí bàbá bá ń tilé aṣẹ́wó bọ́ sílé aṣẹ́wó orí ọ̀fẹ́ lórí gbà orí ọ̀fẹ́ ló ń jẹ kì í ṣe pé bóyá ó ti jìyà yẹn sẹ́yìn ó ti ó ti ó ti ó ti ní àkọọ́lẹ̀ yẹn níwájú ọlọ́run ó ti ní àkọọ́lẹ̀ yẹn níwájú ọlọ́run nítorí àbí ọkọ àtìyàwó tó wà tó jẹ́ pé ìyàwó ló ń ṣiṣẹ́ tó ń fi owó ọbẹ̀ lẹ̀ ọkọ yẹn ti ta gbogbo gbogbo àìsíkì ẹ̀ ó ti fúnra rẹ̀ ta gbogbo àṣeyọrí ilé ayé ẹ̀ ó ti ta fóbìnrin yẹn ni tóbìnrin yẹn bá wá ń jèrè kọkùnrin yẹn kọkùnrin yẹn má tiẹ̀ wò rárá nítorí ọlọ́run ló ń sẹ̀sán àsìkò bàbá yìí ọmọ tó lọ ti lọ ṣùgbọ́n ọmọ yẹn ò fẹ́ kíyà jẹ bàbá yìí gbé ṣé anybody mọ bàbá yìí tẹ́lẹ̀ ni ṣé bí kú ọmọ yìí ni tọmọ yìí ò bá darí wa sí sàkání bàbá ẹ̀ how do we do how do we know how do we assist him ọwá ń ṣe fún mi. ẹ ṣe gan thank you. All right, Ẹ ṣe thank you so much.